Islam òun náà ni à ń pè ní kí èèyàn máa tẹ̀lé òfin ọlọ́run ọba láti ẹnu ànábì sallallahu alaihi wasallam. tí ẹ bá ti gbọ́ ohun tá à ń pè ní súnnà yìí súnà nàbì òun ni ìlànà rẹ̀ ìlànà tó ṣe pé ó kó ọ̀rọ̀ ànábì sínú ó kó iṣẹ́ ànábì sínú bákan náà ó kó àwọn ìṣesí ànábì sallallahu alaihi ó kó sínú ni à ń pè ní kò rọrùn fún yàn kí mùsùlùmí ní èyí ń ṣe islam àmọ́ èyí ń ṣe sunna kò sí rọrùn fún yàn kí wọn ní sunna ni mo fẹ́ ṣe àmì ni ò ní ṣe islam ìyẹn ò tiẹ̀ ṣe é ti rárá ni kódà ń gbà mí ìtaba ti rí yàn tí ń ṣe islam a lè máa bí kí kò ń ṣe sunna torí ó rọrùn kálẹ́ni tí ń jẹ́ mùsùlùmí tí kìí ṣe onísúnà pé pé ó sì máa jẹ́ mùsùlùmí náà kìí ṣe áàlì súnà ní ìtumọ̀ tí ń jẹ́ áàlì súnà gangan. àmọ́ tí ẹ bá ti ń ṣe súnà ó ti ń ṣe ìsìláàmù náà nìyẹn. níjọ́ kan ni ẹnìkan bi ẹni tí ń ṣe súnà pé kí ló dé gan tó ṣe pé tá a bá ti ń sọ̀rọ̀ ẹ̀ màjúkẹ́ lọ pè wá sí káṣí súnà káṣí súnà káṣí súnà ó ní nínú súnà àti Islam òun làwọn ó ṣe lẹ̀ ẹni òun ní ìdáyìn àbí mi náà bí níbi rè mí kan ẹ dà mí lóhùn tí mi náà bá dáhùn bí rè mí tán. ó ní engine ọkọ̀ àti bọ́dì ọkọ̀ èwo ló yẹ kéèyàn ní èwo ni kò yẹ kéèyàn ní ikú tí yẹn bá ní bọ́dì ọkọ̀ nílé àwọn kò ní engine àmì yẹn ní engine kò ní bọ́dì èwo ló ṣe lò mẹ́ẹ̀ ọ̀ṣọ́ wa dá lóhùn pé n tó fà á sáàfì máa ń pè é ṣe súnà ní pé kò sí ẹni tó bá ti ń ṣe súnà ó ṣe Islam. wọ́n á ní ẹ̀yin náà dáhùn tèmi náà ó ní à ó ní kò sí sọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ bóyá ó ti lè ní bọ́dì mọ́tò lásán mọ́tò lè ní engine àbí kí n ní engine mọ́tò lásán ó lóun ní bọ́dì kò ṣeé ṣe oníbẹ̀ náà wà ní Islam àti súnà kò ṣeé pín sí ọ̀tọ̀ọ̀tọ̀ àfi tí ẹ bá fẹ́ ṣe nǹkan tí ọlọ́run bá ní kéèyàn ṣe. tàfáwù nítorí ṣe kó papọ̀ ìyẹn ni pé títẹ súfì òun ni tó bá jẹ pé súfì bá ń jẹ́ Islam tí súfì bá ń jẹ́ súnà ó ṣe kó papọ̀. àmọ́ lókun ìgbà tó bá jẹ pé súfì ọ̀tọ̀ nìkan ti ń jẹ́ bẹ́ẹ̀ tasawuf ọ̀tọ̀ nìkan tí ń jẹ́ bẹ́ẹ̀ súnà ọ̀tọ̀ nìkan tí ń jẹ́ bẹ́ẹ̀ méjèèjì ṣe papọ̀ ẹni tó bá lóun fẹ́ papọ̀ òun fẹ́ jẹ́ súfí súnní kò sí màá tí ń ṣe ni ìmọ̀ kan tí ń ṣe torí súfí ni ó ní ìlànà tiẹ̀ lọ́tọ̀ kódà tí súfí bá dé tó bá tẹ̀kì kan lọ́dọ̀ àwọn oníṣúfì àwọn ọ̀gá tí ń jẹ́ ìrùn ìrùn wọn yàtọ̀ sí ìrùn oníṣúnà ẹ bá wọlé wọn sírò àtọ́rọ̀ sheikh abdulkadir jailani ó pín ìrùn àfíkọ ìrùn sẹríà ó pín kọ́tọ̀tọ̀ ni ó pín sọ́ọ̀mù àfíkọ sọ́ọ̀mù sẹríà ẹni pé sọ́ọ̀mù súfì sọ́ọ̀mù àwọn tí ń jẹ́ mùsùlùmí ọ̀tọ̀ọ̀tọ̀ ni hajj wọn òsọ ni ó ní hajji àwọn oní hajji ṣẹ̀ríà ó ní ìwọ̀n ní ká lọ sí mọ́kà kí wọ́n ṣe eh, tawaf kí wọ́n ṣe sáàyù kí wọ́n ṣe òkúfù lè arafa ó ní àmọ́ hajju ti tàwọn ní súfì òun náà ń pè ní hajju àkíkọ̀ ó ní kó lọ lè bá ẹni tó jẹ́ oní súfì kó fún ọ lọ́wọ́ kó fún ọ lọ́wọ́ zikiru bó ṣe máa ṣe zikiri oní tí ń jẹ́ hajj lọ́dọ̀ táwọn ènìyàn bẹ́ẹ̀ ló ti pín zakat náà bẹ́ẹ̀ ló ti pín siyamu náà àti hajj àti àwẹ̀ àti gbogbo ẹ̀ bó ṣe pín lọ́tọ̀ọ̀tọ̀ nìyẹn kò lè fi mọ̀ pé nǹkan pè ní at kò jọ islam rárá nǹkan kan ní tọ́kànlálẹ̀ gẹ́gẹ́ bí abdulwahab ash-sha'rani wọ́n ti ṣàlàyé inú tíra rẹ̀ ah, الطبقات الكبرى أني علم انقضح في قلوب الأولياء أني ما كانتك من لا ليهو من ọkàn àwọn wòlé ọlọ́run kò í ṣe kí kò